الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل في الآية الثانية والثلاثين من سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا eléyìí jẹ ayé àbíta ti dúró nínú ìdánilẹ́kọ̀ọ́ àti síwájú ẹsì ti sàlàyé yẹ́bù sì jẹ́ kí Allah Rabbul Alamin ó pọ̀ fún wa nínú ayé ayé láti súnmọ́ zina nítorí pé ìṣekúṣe ojú ọ̀nà àbúrò nínú nínú Imam Ahmad tó gbé jáde nínú musnad rẹ̀ láti ọ̀dọ̀ Abu Umama radiyallahu anhu wọ́n ní ọ̀dọ́kùnrin kan ó wá bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní ya Rasulullah i'zan li biz-zina ìwọ ránṣẹ́ fẹ́ kọ́ yọ̀ǹda fún mi láti máa ṣe zina. فأقبل القوم عليه فزجروه وقالوا أن صحابة وابدجك نكالكو بلد جاكبما أقبالي ولي لوري نه نه ها كيلو سيو كيلو سيو النبي صلى الله عليه وسلم أدنى ادفع سمعني súnmọ́ mi ọkùnrin yẹn súnmọ́ anabi sallallahu alaihi wa sallam anabi wa sọ fún pé ijlis jókòó fajalas lọ́ba jókòó anabi sallallahu alaihi wa sallam sọ pé atuhibbuhu li ummik sẹ́sìn náà yẹn ó wù ọ́ kókó sí ìyá rẹ̀ kọ́lẹ̀ lẹ́ wọ́n ní wù mí kó ṣẹlẹ̀ sí ìyá wallahi ja'alani Allahu fidak mo fọlọ́n bóra kò wù mí fọlọ́n ọba kó fi mí ṣe ìràpadà fún wa nàbì. anábì wa ni wala an-nasu yuhibbunahu li ummahatihim ìwọ ọ̀fẹ́ fún yàrá rẹ̀ ó pè yẹn yókù náà ọ̀fẹ́ fún yàrá tiwọn náà. anábì wa ni fa tuhibbuhu li ibnatik tí o bá fẹ́ fún yàrá rẹ sọ fẹ́ fọmọ rẹ bìnrin qala la wallahi ya Rasulullah ja'alani Allahu fida ẹni rárá o wọ aránsẹ Ọlọ́run ó fi Ọlọ́run búra kò wù mí kó ṣẹlẹ̀ sọmọ mi kò fi mí kó fi sọ̀rọ̀ padà fún ọ. قال ولا الناس يحبونه لبناتهم أنا من بني لا لا yẹ kó wú ọ náà kí sì náà ṣẹlẹ̀ sọmọ lọ́bìn ọ̀lẹ́ àtúnṣẹ́bùhó lè ọ́kítẹ́ ajá pé tó fara ma tó yẹ pé àǹtí rẹ àbábúrò rẹ bìnrin ni wọ́n bá ṣe bì náà ọ̀lẹ́ náà wọ́lọ́ọ̀hì jọ̀ọ́lẹ́ nílẹ̀ òfìdá ó ní rárá mo fún mi ṣèlà padà fún ìfẹ́ fábúrò mi àbáǹtì ọ̀lẹ́ wọlé náà tó ìṣẹ̀bù náà bẹ́ẹ̀ náà làwọn èèyàn wọn náà fẹ́ fáwọn ọmọ ìyá wọn kọ́lá ọkọ̀ tẹ̀fẹ̀ gbóhò lè àmẹ́tí sọ́ọ̀fẹ́ fàbúrò àfẹ́gbọ́n bàbá rẹ̀ lóbìnrin kọ́lá láwọ lọ́ọ̀hì jàálẹ̀ nílẹ̀ ọkọ̀ fìdá ó tún dáhùn bíi ti ṣáájú anábì ni wọ́n lè nàásù yẹ̀xìbò náà hù lè àmẹ́tí àwọn èèyàn gbogbo náà fẹ́ fàbúrò àfẹ́gbọ́n bàbá tiwọn náà lóbìnrin kọ́lá ọkọ̀ tẹ̀fẹ̀ gbóhò lè قال لا والله جعلني الله فداك ونرارا قال ولا الناس يحبونه لخالاته بين لا يكون وانا في وابرا بك ما ياتمنا وني النبي صلى الله عليه وسلم بقبولي أراكني يبايع وأسقي اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن فرجه يعني anábì ní ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn fọ́ọ̀kan rẹ̀ mọ́ fún sọ abẹ́ rẹ̀ fún. أبو أمامة فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شيء لا يلي arákùnrin àtúnrí kó tún gbójú wẹ̀yìn wò bàjẹ́ mọ́ látòrí eléyìí tó ti ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ náà ni gbogbo àyàn ní ìdìnnà yìí ọkùnrin àti lóbìnrin yín pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tẹ̀ ń bá wọn ṣe dì náà nítorí dájú ni pé ẹ̀ní fẹ́ kó ṣẹlẹ̀ sí ìyá tìyín ẹ̀ fẹ́rù rẹ̀ fún ọmọ yín ẹ̀ fẹ́ fáwọn ọmọ ìyá yín ẹ̀ fẹ́ fábùrọ̀ àbẹ́gbọ̀n bàbá yín bẹ́ẹ̀ náà lè fẹ́ fábùrọ̀ àbẹ́gbọ̀n ìyá yín kí ló dé tí wọ́n fẹ́ fún yóò yà ọmọ ọlọ́mọ ọmọ ìyá ọlọ́mọ ìyá àbúrò abẹ́gbọ́n bàbá ẹlòmíì àbúrò abẹ́gbọ́n ìyá ẹlòmíì kí ló tún ṣé wọ́n ọ̀fẹ́ fáwọn tiẹ̀ kí ló dé tó fi ń lọ àwọn míì ẹ bá sì wo wò gbogbo ẹni tó bá ṣe zina láyé ẹni tó bá ṣe zina kò lè jáde nínú ọ̀kan nínú àwọn tá a lọ fi kalẹ̀ ẹni tó bá ṣe zina yẹn tó bá jẹ́ mọ́mì ẹnìkan láwọn ṣúgà mọ́mì àwọn olórí bú ó lè jọ́ mọ́ ẹnìkan ẹni tí wọ́n sọ pé òun free láti ṣe ní tó bá wù òun and nobody can query her tètè gbàgbé kọ́ lọ́wọ́ bí òun léèrè tí o bá ti jẹ bẹ́ẹ̀ ó lè já àǹtí àbágbóró ẹnìkan náà ti ṣe pé wọ́n jábọ́ láti sánmọ́ òní mọ̀lẹ́bí ẹ̀gbọ́n ẹnìkan ni ẹ̀gbọ́n bàbá ẹnìkan ni àbúrò bàbá ẹnìkan ni ẹ̀gbọ́n ìyá ẹnìkan ni àbúrò ìyá ẹnìkan ni sọ gbogbo wa náà la fẹ́rù rẹ̀ kọ́ tẹ̀lẹ̀ sọ́kànnù fámìlì wa kí ló dé irú ń táwọn ọ̀fẹ́ kọ́ tọ́ sí wa táǹtì ń lọ́mọ làkejì nítorí pófin ó dá lórí pé nínú tí ń tọ́ka sí pé yẹn nígbàgbọ́ lódodo òun náà ni pé àǹtí àti nàásì máa tó hẹ́pù àdókòtà tí wọn náà máa fi lọ àwọn èèyàn irú tó ń fi káwọn náà fi lọ. nígbà tó bá jẹ́ pé téèyàn fi ń lọ àwọn ọmọ làkejì èèyàn fẹ́ kún fírù rẹ̀ lọ́wọ́ ìmánì náà dá sí ìmánì النبي صلى الله عليه وآله وسلم قل لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ẹni kó a máa fẹ́ fún ọmọlàkejì rẹ irú tó ń fẹ́ fúnra rẹ tó ń fẹ́ ká gbolé kan kó dàrú kó bàjẹ́ lórí pé wọ́n bá ọmọ wọn ṣe zìnnà bí ọ̀fẹ́ ṣe bá àwọn ọmọ ẹ̀yà rẹ nínú Islam tó ìwọ ọ̀fẹ́ fúnra rẹ kí ló dé tó ń fẹ́ fún ọmọlàkejì. a ti máa kó gbogbo ẹni tó bá ṣe zìnnà kò sí tàbí ṣùgbọ́n gbẹ́ńtó bá ti ṣe ìsìn ìtújú ńlá bá a ó sì jẹ́ ní àbùkù pátápátá gbà tọ́lọ́ wọn dojú ti láàrin àwọn èèyàn. lẹ́yìn kankankan náà eléyìí ní sin obìnrin lọ́ba sùn eléyìí ní obìnrin lọ́ba sùn ṣùgbọ́n eléyìí bóbìnrin sùn lọ́nà tó tọ́ nítorí pé ìyàwó rẹ̀ ni eléyìí bóbìnrin sùn lọ́nà tí ò nítorí pé wọ́n jọ ń náà ni. gbogbo mọ̀ pọ̀ ọ̀ wọlé yàtọ̀ sẹ́ni tó ṣe pé obìnrin ìsìn náà ló gbé wọlé yóò ti kọ́kọ́ rán àwọn kan fún ọgbọ̀n wọn náà ó sì máa wọ pé tó ń bá tún rán àwọn èèyàn nu wọn náà ní àṣírí ètò títú yóò kọ́ fún obìnrin hábì kan yóò wá lọ wo bọ́nà bá kílíà bí ọba kílíà tó bá tún gbé gbèsè kan wọ́n tún gọ síbì kan náà wọn ò ní lè lọ tààrà tó ráì bá mẹ́rin mi lè yọ lójijì bí a tún sùúrù díẹ̀ díẹ̀ tó wọ̀ kan lórí kíni àwọn ọ̀daràn ọ̀bọ̀ bàtà pé kí wọ́n má bàa gbọ́rò bàtà ẹsẹ̀ wọn sèse nǹkan tó wá da lẹ́ ń ṣe yẹn nǹkan tẹ̀ ń jí ṣe ṣé ń tọ́ da lẹ́ ń ṣe láti rí bá tó bá di bá kété tí gbogbo èèyàn bá rí èyí náà máa gbọ́ lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n máa ní lágbájá ń kọ́ àrímà ẹ ó ti lọ́ọ́ lé ọkọ̀ ẹ ó ti lọ́ọ́ ẹ kí ló dé ọmọ lọ́ọ́ lé ọkọ̀ ṣe di ẹ ó ti lọ́ọ́ lé ọkọ̀ ẹ ti fún akọ ṣe sọ pé lọlọ ẹ wọn mọ sase mẹsẹ nù ẹgbẹ yorùbá yìí kò sase mẹsẹ àwọn gá mọ láìka kò sase mẹsẹ wọn lè sọ pé ẹ oyún ẹyẹ ló oyún ẹyẹ báwo tí ẹ bá lóyún ẹyẹ kí ni òkùnkùn ẹnu kó fi bí pẹpẹ yẹ ni àwọn náà wọn mọ fún àwọn èdè tó di ẹ pé ẹ ìranu ló ṣe àgbèrè ló ṣe zina ló ṣe tó fi lọ. ó ṣe mí láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí ọ̀gbádùn tó rí wọn ti dàrú dànù. fẹ́ kí ọmọ àwọn ọlọ́kùnrin yóò sọ fún wa ipò ní ti tó fẹ́ yàwó wọ́n sì ti rọ ọmọ kan tó ń fẹ́ fẹ́ báwo ni dáàdì wọ́n ní kẹ́ wá yọjú sáwọn dáàdi ọ wá sọ wípé òòjà tí ṣe tán tó máa fẹ́ yàwó nítorí tó bá ṣe tán tó máa fẹ́ yàwó wàá kọ́ gbá ọmọ yẹn sùn náà yóò lóyún nígbà tó bá dẹ̀ lóyún ni wàá rìpọ́ọ̀tì fún mi. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin rìpí ara ta ni ó tún kẹ̀kẹ́ ṣe tó gba kẹ̀kẹ́ jẹ́ ṣé bàbá ni irú sí yìí àbí dàdà ń gbọ́ mi ọdájú pọ́ ọmọ rẹ bìnrin náà ó ti kún experiment lára tiẹ̀ náà kó tó lè lọ ilé ọkọ because irun tó ń pé káwọn ọmọkùnrin rí ó ṣe fọ́mọ ọlọ́mọbìnrin míì iná lọ́yẹ kó ń ṣe fọ́mọ tiẹ̀ náà bìnrin kó tó di pọ́ lọ ilé ọkọ. tó bá jẹ́ pọ́ ọmọbìnrin ni àwọn ìyá wọ́n ti lé ní kíni tó bá jẹ́ pọ́ ọba ti lọ ọrọ́kọ lódodo ó lóyún náà ni o pọ́kọ rẹ tó fẹ́fẹ́ wá lónà ọba dé náà bá gbà ẹsẹ̀ yìí wọ́n yà fún náírà márùn nípa fún lóyún ìyẹn ni pé pọ̀ òhò ọ̀rọ̀ kún láhàwùlẹ̀ wàlẹ̀ àkúwọ̀tẹ̀ ẹ̀jẹ̀ wọn láyé máa ń lọ torí tọ́lọ̀ tó bí náà nírú àwọn eléyìí ẹbí mọ tó jẹ́ halal tí ò ní ṣe pẹ̀lú zina ẹ̀ ń bẹ́ lọ́nkọ́ lọ́wọ́ yín tọ̀ ẹ̀ ń bẹ́ lọ́nkọ́ lọ́wọ́ ṣe ló máa bó wàá làwọn máa zina ìgbọ́nà àti ìsìkànnì anábì sallallahu alaihi wasallam ní la tazalu ummati bi khayr ma lam yakthuru fiha awladu zina àlùmọ́ mi ò ní yé bẹ nínú orí pẹ̀lú orí lókun ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ láàrin nàtọ́ ọmọ ẹ̀sìn náà bá ti wá pọ̀ tí wọ́n di mẹ́tẹ̀ẹ́ pín tí wọ́n di ẹgbẹ̀rún sísè kò sí tàbí ṣùgbọ́n pápú oore ń dínkù àlùmọ́ ti ń kú láàyè wọn kàn gbé sí mi. zina yíṣe tó dà yíṣe tó dà bí ti wùlò kéré ma ṣé wàá rí ìbàjẹ́ o dáadáa rẹ̀ dáadọ́ mi yàn oníkọ́ mọ́tò torí pé tó bá ti tọ́ aburú wò tó bá ti tó àìdá wò wọn lè pàtì kódà tó bá lò ń túbá ìtúbó olóńgbò ni tó bá tún ṣe sà lórí pé kíní kan sọnù fóònù ògbésí ayé yìí kíní kan wà tó máa jẹ mọ̀kúndùn rẹ̀ òun ò rí má báyìí ó ò ti gẹ́tì nọ́mbà yẹn àwọn ọmọbìnrin tó máa ń lé ká tó máa ń ṣèrànù yóò bá tó padà ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá ti sọ tọ́lọ̀ ń lè jìnnà sí bàjẹ́ tọ́mọ bàjẹ́ ní bàjẹ́ tó rùn sí ọláìkọ̀ máa rú orí tọ́lọ̀ sí fún tirẹ̀ ẹwọ ara ń tẹ́lẹ̀ bisọ̀ ọlọ́ àlùsẹ́là tó fi hàn wá tó fi hàn wá pé yá ma'ashara shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj nítorí pé àwọn ọkùnrin nìdí wọ́n lè máa lélẹ̀kú lé tó kí wọ́n lè máa ránkó sóbìnrin wọn lẹ́yìn tó bá ti lágbára àti lè bóbìnrin ló nu yín tó sì lè gbé ìnáwó rẹ̀ kọ́fẹ́yàwó. tọ nínú dánábì sùn sọ ni pé ẹ̀kọ́tẹ́nìm hamsin kọ́bìlà hamsin jàǹfààní nǹkan márùn kí márùn tó wọlé wa bọ̀ nínú rẹ̀ ni shababak kọ́bìlà haramik ìgbà ọ̀dọ́ rẹ̀ kó tó dogbó mọ́ ọ lọ́wọ́ nítorí pé ìtọ́pọ̀jù nínú àwọn èèyàn wọ́n máa fi gbọ̀dọ̀ wọn ra rè ìrami ìrégbè aburú ni wọ́n máa fi gbọ̀dọ̀ wọn ṣe ó kéré nínú àwọn èèyàn àwọn tó yẹ pé láti gbàtà ti wà lọ́dọ̀ ni wọ́n ti gbárí mẹ́sìn ọlọ́run torí ẹ̀ inú ti wọnú àwọn èèyàn méje tọ́lọ́ wọn bá tí ó fi sábẹ́ bòójì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìáàmà lọ́jọ́ tí ò sí bòójì mi àfi ti ọ̀nà ni wọ́n ṣáà fún náṣà á fi ibadati rabbih àti ọ̀dọ́ tó yẹ pé ó dìde lórí mímá sílọ̀ ìdíje tiẹ̀ mú lórí sísílọ̀ sísílọ̀ sísílọ̀ kìí ṣe ranù kìí ṣe rẹ́gbẹ̀ kìí ṣe rádaràdà gbogbo wa tí ẹ bá ti ṣe zina ìtìjú máa kó lọ́rọ̀ wọn pátá korongodo ìbá àjọkùnrin ìbá àjọbìnrin gbogbo ìtìjú ara wọn yọ fọ̀ dànù àfi bí iyọ̀ tá a gbé sínú apẹ̀rẹ̀. ta wa wá gbé síta gbàǹsá nítorí pé ilẹ̀ rìn má lọ́lọ́run bá kú kójú ọ̀rọ̀ nígbà tó bá rọ̀ sẹ́ẹ̀bà kankan náà apẹ̀rẹ̀ má ọlọ́run ti náà kò ti sínà fún níbi tí wọ́n gbà jáde tó bẹ́ẹ̀ ni ìtìjú ní ìgbà tí ọ̀dọ́ bá bẹ̀rẹ̀ sí ní kó bá bẹ̀rẹ̀ sí ní hùwà rẹ́gbẹ̀ zina gbogbo ìtìjú máa ń fọ́ dànù kó lára iná lẹ́sẹ̀ rí ọmọ tí ò ti dàgbà débi kan tí ó yà sa lẹ́sẹ̀ rí tí ó yà ọ̀yájú sí àwọn àgbàlagbà yóò máa wo gbogbo yẹn fún wọn jámà kankan nítorí pé kí lẹ́yìn ṣe tó náà máa ṣe kí lẹ́yìn fẹ́ pẹ́ jámà tó náà gbogbo gbogbo kí ni tẹ́lẹ̀ lèyàn lè máa pàtàkì fún wa àwa náà ti kọjá bẹ́ẹ̀ so ìbá àjọkùnrin ìbá àjọkùnrin láì pé tìjú kù lọ́rọ̀ náà ní má gbàlẹ́gbàmá àwọn dùn náà ó sì rọrùn nígbà tẹ́yìn bá fẹ́ fẹ́ yàwó kí a máa bì àwọ léèrè pé ṣé virgin ni ọ́ àbí ṣe virgin nítorí pé ìfún àwọn ń zìnà kìí wù àwọn náà kí wọ́n fẹ́ ni tó bá ti ṣe zìnà rí amos bọ́ sẹ́ni pé ìbá ṣe zìnà sọ̀rọ̀ ẹ̀rí sẹ́ni yóò máa jóbi jóbi lè jẹ́ máa béèrè kí ẹ ṣé virgin ni ọ́ àbí ṣe virgin sáà bọ́ńlé àbá ní wọ́n sọ pé ilé mọ̀ wà ń lọ́bì tí wọ́n bá bí ẹ̀yin náà léèrè sọ́kùnrin náà máa bá dín àbí ìbá dín títí ẹ̀yin ò ṣe ráàánú rí béèrè tó béèrè ju ẹnu ẹ lọ ọkùnrin lọ bá ó ju ẹnu ẹ gbọ́rọ̀ bóòlù ó ti ju ẹnu tiẹ̀ lọ títí ẹnu ò ju ẹnu ẹ lọ nítorí pé àwọn àwọn ti gbàgbọ́ pé ńgbà tí tọkùnrin yẹn hàn generally kì í hàn kí ló wá fẹ́ dí àwọn lọ́nà láti má dáràn pẹ̀lú abẹ́ àwọn. ọlọ́run ọba tó ti gbá ọlọ́run ọba tó gbá wàláhì ó lè jọ hàn àfi bí ìgbà tó rùn bá yọ lọ́sàn-án. wọ́n bá di pé gbogbo ìgbà tí ọmọ ń ṣe zìnà kó tó di kọ́ fẹ́yàwó líle níbí rẹ̀ máa le àfi bí sàǹdà fúlàní. òwò afẹ́yàwó tán. gbogbo ọ̀nà lọ́ọ́ gbogbo ọ̀nà náà nìyàwó náà gbà ó dáwákà dáwákà ó dìdí rẹ mú dìdí gbogbo ẹ̀rọ ni àfa àbí okùn tí fa ni kí ló dé kí ló dé ọkọ ayé ìsọkùnrin ni ah, ah, tó bá dé ah, láyé tí mo ti bá ṣe Allah ní ọba ti kọ́ hàn bí ìgbà tó rò ìdí òun máa ń lé burúkú ní bá ó lé lónìí ní ọba bẹ̀rẹ̀ sí ní kà àfi bí àjẹ́ torí de eléyìí bá ẹja bẹ̀rù ọlọ́run ẹ̀rí sì náà gbà mí kí máa kó bá wọn tí wọ́n ní ọ̀la láyé ń bì gan yọjọ pé yọ wá ọkọ ọdún kínní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún keje ọdún kẹjọ lọlọgbàrán gàdá wọn ò ní gbọ́ kó kí ló dé gbogbo etí ò bá ti fi lóyún ló ti fòògùn kóògùn bàjẹ́ látàrí àǹtẹ̀dínà àìmọye oyún tó ti ní tí wọ́n ti fọ̀ dànù wípé oyún ẹ̀yẹ lélẹ́yìí kò ní í ṣe é gbé hàn àti wí àti gbọ́ àfà nígbà tó bá wá fẹ́ lóyún ló ti wá wà lọ́dọ̀ ọkọ oyún ọ̀wá ni wá gbogbo àlùbáríkà ara rẹ̀ ti lò dànù irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ máa bó sì náà tó lè jẹ́ gbogbo omi tó lè jọ ọmọ lára rẹ ló ti ló ti ló ń lòkú ló dànù alánà dànù ní ìsìn bó ṣe fẹ́yàwó gidi lóòótọ́ tàbí fẹ́yàwó wọ́n bá ní nígbà lọ gbọ́ tí wọn ò bí ma wọ́n lọ fún medical check now medical check up nígbà tí wọ́n lọ wọ́n bá ní ọkọ ló ní àléébù ló láàyè nítorí pé omi rẹ̀ sómi ṣòro báyìí ni kò lè dọ́mà kíkìlá wí ọ̀dàkùn tí àwọn tí wọ́n ti medical doctor wọ́n máa sọ information pass nítorí kọ́ mọ̀ bàbí kókò ọ̀ máa ṣẹlẹ̀ nínú ọ́fíìsì ẹjọ́ ìyàwó ẹ̀yin ẹ̀rọ ajáde kí ni mo fẹ́ jáde sí this issue has to do with the both of us ọ̀wá ni kémi ọ̀jáde ìjọba délé tó ń parọ́ fún mi kọ́ mo rò pé yé àbẹ́yọ̀ ń tòótọ́ tó lè ṣẹlẹ̀ náà ni pé ọkọ yìí we are very sorry tó omi wa ní tí ó ti di sómi sòrò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ omi tó kọjọ́ ká lọ tó ń tó máa ṣẹlẹ̀ ní ìsinmi pé kómi ó tún lè gba àjẹ́ kó tún jí pépé padà ó máa níbi àwọn àbí òye àwọn exercises kan tí ọmọ kò yọ ọmọ bẹ́ẹ̀ ní òfin ti ta àgbà lérò nìyẹn ó máa máa take that treatment kan ó máa maintain ó máa ẹ́. Eh? tó títí ìgbà wo wọn fẹ́ tó dà ah, wọ́n kùnrin bá tèmi jẹ́ lọ́sọ̀dún mẹ́wàá. ee ìgbà tó ń na nàkú nàkọ aláìlórí lọ́wọ́ nàǹgí sọlá tó nísìnyí yóò wá di wàhálà ó lè máa paasi wọ́n lè máa pass operation fún wọ́n lè gbé akíní kankan ẹ but eh, possibility tó fi lè wà positive two percent la two percent abẹ́ rí nǹkan mọ̀ téèyàn fi wá di wípé yọ wá sẹ̀mí yóò kù ní lọ́mà kó lọ́n ẹlẹ́dàá kọ́ sànù wa torí de eléyìí ẹja dìnà sí bàjẹ́ ẹja dìnà sí ràánù ìdínà tẹ rí yẹn ó máa ń ba tèèyàn jẹ́ láyé ó máa ń ba tèèyàn jẹ́ lókè yàmù wọ́n ní nígbà táwọn ọmọ náà bá wọ̀ náà ìgbà tó bá wọ̀ náà àwọn kọ́ni pé tó bá ṣe zina tí ò bá ti jìyà rẹ̀ láyé gẹ́gẹ́ bó ti wá nù hadithi Ubadah ibn Samit radiyallahu anhu wọn náà nàbí sallallahu alaihi wasallam ọkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn á sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí tó bá ti lè jìyà rẹ̀ láyé láwọn ẹ̀ṣẹ̀ tó níyà tó lọ́n sọ pé ẹni tó bá ti báyìí ti báyìí fún bí ẹni tó mutí bí ẹni tó jalè bí ẹni tó ṣe zina bí ẹni tó parọ́ zina máyà bí ẹni tó pààyàn gbogbo àwọn tọ́lọ̀ ní kó ń ṣe fún wọn ti ṣe fún láyé fọwọ́ kẹfọ́ọ̀rọ̀ tó lẹ́ ìyà tó ti jẹ lórí ẹ̀ṣẹ̀ ńláyé yọ pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ẹ̀ṣẹ̀ yẹn nìkan ní òkè ṣe gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yọ pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ fún fún òní pílérì rẹ̀ máa ń jọ gbẹndà òkè yàn amẹni tí o bá ti zìyà rẹ̀ láyé yọ máa bẹ tahtal mashi'a yọ máa bẹ lábẹ bọlọ bá ṣe fẹ́ insha Allahu afa an wa insha azaba tó bá wọlọ àtàmójúkúrò fún tó bá sì wù yóò fi ara rẹ̀ jẹ inú fáìlì táwọn ń sìnà wà nígbà bá ti jìyà láyé eléyìí ò túmọ̀ sí pé kí n lè bá jìyà rẹ̀ láyé ẹnìkan wá ń ṣe zina nínú nàìjíríà wa nínú nàìjíríà tó wá bí tí wọ́n ti lòfin ọlọ́run tó ń lo sẹ̀ríà ibi náà ti rí láwọn ń lo ga gbogbo sẹ̀ríà kankan máa kọ́lẹ̀ lásán yìí èsì sẹ̀ríà ẹ̀nà sẹ̀ríà báwí nǹkan tó ṣe yín tọ́lọ̀ ní fún ṣe fún ni sẹ̀ríà hmm, fi kọ́lẹ̀ lásán so bó ṣe zina ní agbègbè òbí tí wọ́n ti máa ń lo ìṣẹ̀lẹ̀ àná bí òkè ọ̀yà kọ̀ọ̀kan tí ọ̀nà wọ́n wá kú kó tó kú òtò wá ṣe zina torí pé kò síbi tí wọ́n ti nà wọ́n wá bá wa wá sọ pé ọ̀dà bàbá wá tí wọ́n ti ṣe tóun ti ṣe zina báyìí ọ̀dà ẹnu lẹ́gbàá ẹnu lẹ́gbàá kóun ti kóun ti jìyà látàyè àbí èyí wa àlè nà lẹ́gbàá torí ẹni tá a lè nà lẹ́gbàá ní ìsìn ní tó bá jẹ́rú fún wa òfin ṣẹ̀rí àsopọ̀ tó wá pẹ́rú èèyàn lọ́ba ṣe zìnà èyí lẹ́nà ẹrú bá sì ṣe zìnà ẹgbà fífì kò bá ti níyàwó kò bá àmọ́ sì níyàwó gba fífì náà ní kò ní jù bẹ́ẹ̀ tọ́ ẹnìkan tí èsì ẹrú tí èsì kí wọ́n wá lọ múra rẹ̀ wá pé ẹ̀nà mi bí ọmọlẹ́yìn yín lòun ọmọlẹ́yìn ànábì gbogbo wa ọmọlẹ́yìn wa bá ọmọlẹ́yìn wa bá lẹ ẹ ẹ̀yìn mi ní ẹ̀nà mi bàbá àlè nà ọ́ àlè nà ọ́ nítorí pé òfin tá a fi nà ọ́ nìkan ò lè dá lò wípé àwa là ń apply ìṣẹ̀lẹ̀ akọ́nà ibi tá a wà yìí fẹ́ mọ̀ pé níbẹ̀ yẹn tó yóò bí oríṣiríṣi wàhálà lẹ́yìn náà tẹ̀ máa ń nà yẹn ọlọ́nkẹ́ mi kọ́ gbẹ́mìí nìyẹn tó bá jẹ́ pé ìlú tẹ wà ni wọ́n ti ń lò fún wọn adájọ́ fún ọ lò orí máa ń lò ló kú á sọ lọ pa ẹ̀jẹ̀ rẹ̀ sọnù kò ẹni wọn ní sọ pé ẹni tó lù lọ pa òfin lọ pa sàmú nìsín ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ọkùnrin àwọn akọ́nà kan wọn á sọ pé à zina àgọ́dọ̀ owó zina ọ̀jọ̀gba ni ọmọ kí wa ọ̀yọ̀yọ̀yọ̀ bọ́dọ̀ lẹ́nu bá ń fi ọmọ ọlọ́mọ tó bá dákú láti dídákú lọ́ba kú ẹ pààyàn náà ni rẹ pé àwọn èèyàn gbọ́ tẹ́lẹ̀ fámìlì rẹ̀ ọmọ wọ́n sá lọ lọ́dọ̀ apá rẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so wọ́n á di kí wọ́n gbókù rẹ̀ jáde wọ́n lọ àfa ṣe kíni àfa àpààyàn àfa àbádáhùn nítorí pé àfa àdáhùn lóòótọ́ náà torí lábẹ́ òfin ọlọ́run ẹni tó jẹ́ alákòóso gbogbogbò tí máa ń lo ṣẹ̀ríyà òun náà ni ó mú gbogbo àwọn nǹkan yẹn fẹ́ẹ́ tó bá ti wá di àrè láyé tó bá ti lọ́la gbé ndàlùkì àmọ́ ọmọ abẹ lábẹ́ bọ́lọ̀ bá ti ṣe fẹ́ wọ́n wá ní táwọn ọmọ náà bá wọ náà nǹkan kọ́ máa yọ wọn lẹ́nu òní gbádùn mímí wọn òní jágara kíá ni ọmọ náà ẹ kò ní kú náà ni kò sì ní sẹ́mi láyà mọ́tò fi há wọ́n láyà ṣìyà tó ọmọ náà yẹn ìgbà tó ń bá wa wà nù náà yẹn sẹ́wọ̀n kẹ́ni tí. ọ̀ràn tí ẹ gbé wá tó gbé wá ná ó lè yàtọ̀ sọ́ràn tó ń dènà ọ̀ràn tẹni tó ṣẹbọ ọ̀ràn tẹni tó jẹ́ mùnáfìkì ọ̀ràn ọ̀ràn ọ̀ràn lóríṣiríṣi wọ́n wá ní gbogbo ọ̀daràn tó wà nínú náà nǹkan kan tí wọ́n máa wọ́n láàmú wọ́n gbádùn níta ẹ̀ máa ń ṣe máa máa para yìí nínú náà jahanna kọ́nà ẹlẹ́dàá kọ́ sàánù jáwọ́ o ẹni tí zina jáwọ́ ẹ jìnnà sí i njọ́ dájú òun náà ní kí ojú ọ̀nà àná ojú ọ̀nà ojú ojú ọ̀nà àdánù náà lójú ọ̀nà ọba ni lọ́kẹ̀jẹ́ kó ti pọ̀ jù láwùjọ Yorùbá wa yìí torí ẹlẹ́sìn rí tí wọ́n máa ṣe àwọn béèrè rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ lórí tí wọ́n pé ah, eh, èèyàn bá kó lọ sọ́dọ̀ pé èèyàn àmọ́ tó ṣe pé wọn ò sì so igi ẹ ṣé yẹn tó á fi máa fi mẹ́rin kí lẹ́yìn ọwọ́ á ṣe ẹ gbọ́dọ̀ fa bó ló ṣe dọ́kọ rẹ ẹ so igi ó ti bí máa mẹ́rin zina nìyẹn àwọn ọmọ zina nìyẹn ọwọ́ pọ̀ gidigidigidi láwùjọ Yorùbá yìí ẹ tún wọ́n rú Ramadan dá wa ní ìsìn àwọn òbí mi wọn làwọn yọ̀ǹda fọmọ àwọn kọ́mọ lọ bá ọkọ rẹ̀ àfẹ́sọ́nà kọ́ lọ bá ti Ramadan nígbà tí wọ́n yáyàn léyàn lò wọn à nítorí kó lè máa láǹfààní àti dáná fún dáná fálè àlè àtàlè ọmọ wa sun abẹ́ òrùlé kan náà wọ́n ní ẹ̀ ayé ń serú ẹ̀ lálẹ́ ayé àdánù náà ayé aláìlágbọ̀ yẹ́sì irú rẹ̀ wá wá wá di tọrọ fún kálí láwùjọ Yorùbá yìí ẹlòmíì jẹ tó fẹsẹ̀ rẹ́rìn gan pé ẹ̀ta ni wọ́n sẹ̀ máa tún kékeré so igi wọn so igi dénú tó bọ́ sókò tó díẹ̀ ẹ̀gbọ́n ọ̀ká. nígbà tí èsì pé wúrẹ́ bò ń jẹ ok báwo ni wọ́n sì wá sọ ikú kọ́mọbìnrin kan tí èsè ìyàwó kọ́mọkùnrin kọ́ lọ dáná fún un wọ́n jọ á máa gbé fọ́gbọ́njọ́ jù bẹ́ẹ̀ lọ àbí kọ́mọ tó bẹ́ẹ̀. tí wọ́n á sọ pé ìwọ ọ̀ ń bẹ̀rù ọ lọ. à ìmọ̀ ẹlẹ́dẹ̀ ọwọ́ gbà náà ni àbúrò ṣẹlẹ̀ náà ni à má tètè kọ́ gbádùn tètè tẹ kó obìnrin náà ara tẹ̀ náà di pépé ìwà lọ mọ àlè pọ̀ àwọn bàbá òfògùn ọ̀pọ̀ àtàwọn ìyá àdánù tó ń fọwọ́ sírú gbogbo orú nǹkan burúkú yìí so gbogbo eléyìí ó ń ṣàpèjúwe bá burú ṣe pọ̀ láwùjọ wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé wọn ni kò lọ sùkúù tó jẹ́ pé gbogbo ayé lọ sùkúù gbogbo ayé lọ sùkúù náà ni wọ́n fi ń jẹ́ àràbà àwọn òbí wọn ní ìsìn òbí tí ń tiraka tó ń pè tipátipá ni wọ́n fi ń rí ni tí wọ́n fi ń gbẹ̀míró àwọn ń mánu wọn ràn ọ lọ sí sùkúù wọ́n ń sanwó sùkúù pé bọ́yá bọ́ bá kẹ́kọ̀ọ́ ètò bá jáde pé yá o lè fi pa o lè fi pa títì tó fi tún gbèsè ayé kí ẹsẹ àti tàwọn ewu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn náà wọn lọ sí sùkúlù bẹ́ẹ̀ pé ẹ̀wù tí wọ́n ń wọ̀ gan-an nínú àwọn ọgbà ilé ẹ̀kọ́ gbogbo wọ̀nyí láwọn ilé ẹ̀kọ́ gíga ó ń ṣe àpèjúwe àwọn ilé ẹ̀kọ́ gíga wa gẹ́gẹ́ bí àgbàlá dìnnà tó fẹ̀ ni. a sọ lọ wọlé gíìtì tẹ́tí gbogbo àwọ̀ báwo ara rẹ̀ ti ṣe rí lọ́hàn àjà yìí. yóò tún wá lọ wọ ẹ wọ́n ti pè ó lè jẹ́ pé kọ́mú lásán ló gbélé ọwọ́ lẹ́gìsì sókòtò ó gbé kọ́mú lé wọ́n á ní ọ̀n lọ lẹ́sìn lẹ́sìn wo ló ní lónìí ó lè ní three four one lónìí yóò tún wá tọ́ yóò tọ́ tí yóò tọ́ gbogbo ẹ̀ yóò tún wá lọ kó irun gírísì kan sórí tó ṣe pé òróró ó tó dé ẹyin méjì. dúpẹ́ àwọn ti gbọ́lọ́lọ́ gbọ́lọ́lọ́ gbọ́lọ́lọ́ gbọ́lọ́lọ́ apá bàtà náà yóò ti dé ìjọba fi ń kalẹ̀ ń kù so that tí ẹ̀ bá ti ẹ̀ tìtorí tó ń wọ́ wò ó ẹ sì torí bíbà tó ń ṣe ń dún ẹ wò hùn torí bàtà yẹn ló máa pàkíyèsí nù. àfa ṣé ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ nù bàbá àti àtìyá rẹ tó ẹ pé wọ́n ń pa ìkùrọ́ lóko ni láti wá owó tí wọ́n fi sanwó sùkúù tiẹ̀ tó ronú ọmọ ẹni tí wọ́n sí yọ ajẹ pé chiefu kan ló gbé ọ lánàá ní sọ òkè chukwu ló tún gbé ọ lónìí òun tún retí Mr Paul lọ́túnla sọmọsọ àwọn aláàjì ọ̀daràn ìwọ wá ti ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ọba ń pe bàbá rẹ tó ń pe màmá rẹ ọmọ wa tún àfi bí akínrín ọmọ tètè ọmọ tí ń gbọ́rọ̀ ah, dáàdi mo ní kí n pè é kí n bèrè aláṣà yìí náà ni ẹ sáà kú ìtọ́jú wa la ilaha illallah ọmọ ẹni ìbájọ ni àbáyọ tí ọmọ àtúnú ni wọ́n jẹ́ bóbìrì àbọ̀mọ̀fò téèyàn bá fẹ́ ma òkodoro sọ́ma ọmọ gidi lọ́ma àbọ̀ máa kú tí bá fọmọ sí ara institution ẹ má jẹ́ kí ẹsẹ̀ yín kó kúrú sílé ìwé wọn ẹ má kúrú ẹsẹ̀. ẹsìn mọ́sálàyé máa tún gbé àwọn èèyàn dìde tọmọ òní máa bí wọ́n ti jẹ́ sí yín ó ń kọ́ lọ straight sí department tó bá ti lóun kẹ́kọ̀ọ́ matric number ọmọ yìí ẹ bá ní wo fáìlì ẹ̀ báwo ni ti participate in school sí àgbóhùn ní ti ti jẹ́ òbí rẹ̀ la wa ọ̀nkù rẹ̀ ni wá èmi ni wọ́n gbé dìde ńlẹ́ pé kí wọ́n á wo bí ṣe ń ṣe inú wa dùn gan bá ṣe ń ṣe káwọn òbí ọmọ ṣe nù wọ́n bá kàn sí fáìlì ọmọ sẹ́mítà kan ṣe ìdánwò rẹ̀ kàn yín f nine nine lọ́gbà nínú sọ́bjẹ́tì mẹ́tàlá mélòó ló kù ó mẹ́rin gbogbo àwọn mẹ́rin náà í í í í wàlà hàwùlà wàlà kú wọ́tẹ̀ ìlà ìlà tẹmọ káyìn gan agbọsọfìlànà lọrọ tẹ ń gbọn ọmọ tẹ ń náwó lé lórí ọmọ tẹ ń láti bẹ́ẹ̀ ti kọta o ẹ tètè bá fowó rẹ sẹdájì o ẹ bẹ tètè kú tí ó tì mí láàrin àwọn ẹlẹgbẹ́ mi o ọlọ́wọ́ máa fún yín láṣìírí o. àbá táwọn lọ wówó yá lọ́sẹ̀ tán lọ tán lọ pàjọ lójijì torí pé wọn fẹ́ kójú ti ọmọ wọn ẹ wá wọ ọmọ tí wọn á dójú tì òbí. sẹ́nu kó tí ó ti ọmọ àti kó tí òbí tí kò sàn kó tí ọmọ àti kó má tí òbí lọ. náà tó máa ní kí wọ́n wọ́ ọmọ nǹkan tó sẹ́ẹ̀lì tí wọ́n á ní gbé wọ́n débẹ̀ wọ́n ló ti kókó ń bẹ̀. lórí skul náà rẹ́kọ́ọ̀dù mélòó ló ní lọ́lá. tó wọ́n bá bá kó ti kó lọ sí hostel kẹrin lọ́wọ́ ní information ti skul ní àkókàtù nígbà tí wọ́n tún lọ dìpátímẹ́ǹtì tó tún lòún wà tí wọ́n rí wọ́n kàn rí sẹ́nìkan lọ́mọkùnrin gba i love you oh you are my life. nígbà wo bí a tí èsè sì bá ah, wùlé ni mò ń wò lọ́ọ̀fẹ́ fún ilẹ̀ tí wá títí wá wò pé àkínlódé ah, ah, àdájì ò lè wá bí láéláé dáàdì dáàdì dáàdì ló ṣe pé dáàdì máa mójútó báwo ẹ ti máa rówó àjọgbà dáàdì. <laughs> dáàdì bá mi ti bá wà á dábà túlẹ̀ wàlẹ́ ọmọ mi kò ti sáré kò dé sùn bá bàbá òun wá òun débi tí o ti padà sí sùn mà kò tún padà lé wọ́n wá dóko kò dóko wọ́n wá délé kò padà lé la hawla wala quwwata illa billah bàbá kan ti sẹ́rì ó dúró ní ọ̀dọ̀ àwọn gẹ́tìmá ní yunifásitì tọ́mọ rẹ̀ wà wọn ò tí ẹ lo gbogbo long process yẹn wọn kà jókòó bẹ́ẹ̀ ni wọn á fún wọn ní matric number ọmọ rẹ sọlá ti di hostel tó wà ní yunifásitì lọmọ wa wọn á ní kí wọn bọ̀ ń pè é hmm. àmọ́ kọ́ mọ́tò pé bàbá rẹ̀ ni wà ẹnìkan wà ó yẹ kí èèyàn máa yọ sáwọn ọmọ tí èèyàn bá láti bàbá ẹnìkan wà lẹ́gì tòkìtìlẹ̀ lọ́wọ́ débẹ̀ tí gbogbo òjijọ́ bàǹbàǹbàǹbà ìgbà tí ẹnìkan wà ń bóyá kọ́sọ́mà ni ẹwọ ìbílẹ̀ ti gbáyé nígbà tí ó débẹ̀ sórí tó dájú oní ó túlẹ̀ ní àmọ́wùlẹ̀ sáà wọ́n ti parí sukùl lónìí so ọmọ ọmọ ti kúya ju ọmọ nù lọ ó délé mọ́wùlẹ̀ sọnù ó délé ká fi ọlọ́kọ̀ ìdójútì ní nìwọ̀ eléyìí náà sì ń gbọ́ ńgbà tí èsì pẹ́ dálẹ̀ títí nàìjíríà wa yìí náà ni wọ́n ti rán àwọn ọmọ lọ sí skul táwọn olùkọ́ táwọn ti ń bá wọn sì ranù fún wọn máàkì ó ló kọ̀ọ̀kan tí wọ́n máa pè é wọ́n ti ṣọkọ́tì ẹ̀ sex for mark odidi kò fẹ́ sọ̀kan wọ́n mú bá wọn tẹ̀wọ́n làṣírí tiẹ̀ tú àwọn míì náà súnjọ́ ni nítorí pé ti ń ṣẹlẹ̀ láwọn institution wa nǹkan ti bàjẹ́ tipẹ́ nǹkan ti bàjẹ́ tipẹ́ torí bó olùkọ́ náà bá fẹ́ ṣe sìn náà àwọn ọmọ yìí ń pè ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ náà sì máa sọ pé ṣé wọn náà sọ ọjà sí àbọ̀ ọjà sí láì jẹ́ rẹ̀ ló mọ ajá sí tọ́ ọ bá dẹ̀ já sí bí àwọn ẹlẹgbẹ́ rẹ léèrè ó lè lọ bí wọ́n ti pe òpin lọ́la ó máa ṣàlàyé fún ẹ so torí ẹ gbogbo táwọn bá ti ní tiẹ̀ táwọn bá fẹ́ lò ẹ wàá wà available ni wàá máa pàṣẹ ni. wàlà hàwùlà wàlà quwwata illa billah. olùkọ́ máa bá àwọn ọmọ sọ̀rọ̀ tó yẹ kí gbogbo wọn kí wọ́n jẹ́ni tó lẹ́kọ̀ọ́ tó níjẹ̀ríba sí i ẹ̀rí táwọn kan máa ṣeré nu class láwọn ọmọbìnrin táwọn kékeré ẹni tó ń gbé àwa nìyẹn á lè bẹ̀rù náà sọ pé ah Mary Mary Mary I have been warning you since o. Oh wàlà àwùlà wàlà àkùwàṣà ìlà rẹ̀ torí de eléyìí a rí i pé nǹkan ti dé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ọjọ́ ti pẹ́ BBC London lẹ́yìn tí pòfẹ́sọ̀ oyeyù BBC London náà tún gbé àwọn èèyàn dìde wọ́n dẹ́ ma bí àwọn ọmọbìnrin tó àwọn awọ àwọn ọmọbìnrin tó bíútì tí wọ́n wọ̀wọ̀ kú wọ orí ibú tí wọ́n máa wọ̀ ọ́n tí wọ́n á ní kí wọ́n ti ẹ̀ máa bá wọn wá admission wọ́n á tájẹ́tì àwọn olùkọ́ ní department ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló tún dín kótó àtọ́gbà ti gba tí wọ́n á ti kọjá lárẹ̀wà ó ra admission àgbà admission school ọwọ́ wa lọ́wọ́ ok ọwọ́ yín lọ́wọ́ gbogbo àwọn onídàámọ ti kákàdí kúkú ní sukùl pé i'm a man of principles i'm a man of integrity integrity bá jọ mu zina yìí náà ní sáà wọ́n sì níyàwó tiẹ̀ lé ọ̀fẹ́ kẹ́nìkan kún fìlọ̀kulọ̀ lọ ọláwọn ọmọ tiẹ̀ náà tù ọ̀fẹ́ kíra nìyọ́ tọ́ sí wọn kí ló dé tẹ̀ ń bá tàwọn ọmọ ọlọ́mọ jẹ. oríṣi eléyìí ń já bẹ̀rù ọlọ́run ẹtù ti fẹ́ ṣe ta mùálìm láwọn alẹ́ kéwú wọ́n ní wọ́n máa kọ́ ma ní kéwú ní táàkì táàfi gbalada táàkì táàfi sórí ire mùálìm bá tún fojú sáwọn ọmọ alẹ́ kéwú la kóso ti kójú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe híóhíó táyà àwọn ọmọ ń ga tí wọ́n ń gbọ́n mú ló ń ń wò pẹ́ lómi ò ní mú àwọn eléyìí máa ń lọ́wọ́ ẹ̀sẹ̀ bí ọ̀yà nípa tó fẹ́ sọdẹ rẹ̀ àbí gàlà yóò bá rà àwọn ọmọ ọlọ́mọ mú yóò bá wó wọn mọ́lẹ̀ màálìmù kẹ́ ẹ̀kan náà ló fọ ọmọbìnrin méjì lóyún lékiw eléyìí náà kọ́ lọ́la kọ́ lọ́rọ̀ sólò eléyìí náà subhanallah ìwọ́n tó lóun kéwu tó yẹ pé nákẹ́ yóò fò lọ́wọ́ wáká wípé oògùn bí ó ṣe rọrùn láti rán ọmọbìnrin mú bá sùn dákun ẹ̀gbọ́n nǹkan bẹ ayé tó a ti tọ́ dàbà yìí àwọn ọmọbìnrin wọn fẹ́ wọ ẹ̀wù tó ìjà dá wọn mọ̀ lóbìnrin mọ́fà ẹ̀wù táwọn ọkùnrin wọ̀ ló wù wọn báyìí wọ́n wọ ṣòkòtò fún gbogbo ẹ̀ kó wú bàǹbà bàǹbà wọ́n wọ mínísítẹ̀t kíkálukú wọ́n tún gbẹrun orí bíi tàṣẹ tọ́ọ̀nì ẹlòmíì gan-an àfi tó ọba tó wetí rẹ̀ tó rí yẹtí róńdó lóòótọ́ máa lóbìnrin àmọ́ wọ́n ní yẹtí nǹkan ò tún indikéètì kó obìnrin nígbà mi bọ́sà àwọn ọmọkùnrin mi náà tó fi yẹtí etí àbẹ́yìn ò rí ni ọmọkùnrin mi tó ń ti rí tí wọ́n bá di sùkú wọ́n bá di pàdé àdúrà ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ọmọkùnrin bá wọ́n lè gbé torí kó gbá bọ́ọ̀lù àdánù ló ti wàrántì gbogbo orú àwọn àmúra báà so kódà ó débi pé tọmọbìnrin bá jáde lónìí pẹ̀lú wọ̀kúwọ́n tó bá fi lè lọ sọ́tún tó lọ sósì nínú ìlú tó bá fi lè padà á lé tó rẹ́ni ṣe sísì sísì àìwò wá wa lálẹ́ ń pè yín tí ò rẹ́ni sẹ́wọ́ sí i pẹ̀lú ògbọ́n tó bá padà sínú ilé yóò bù sẹ́kù. Ah, ṣé wo ni ni ò tó wo ni ni àbí wòyàn ni ò tó wòyàn mi dẹ̀ múra bí mi dẹ̀ ṣe múra yìí báyìí sẹ́nìkan má lè ṣe á báwo ni èlò lẹ lé àbẹ́rẹ́ rí nǹkan mọ́ àfi bí ẹ̀kọ́ tí wọ́n lé kalẹ̀ pé èlè ló lẹ lé ẹnìkan kan ò tiẹ̀ wá ṣó interest ìdí nu tẹ́ fi rí i pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ gbé ìwòwò wọn síta díẹ̀díẹ̀ gbàtà rí i pé kò attract àwọn èèyàn lọ títí because everybody is doing the same thing so therefore ẹsẹ̀ jẹ́ àlọ́ sí the next level tó jẹ́ pé ìhòòhò tá a máa gbé tẹ̀ ó tún ju tàkọ́kọ́ lọ tó ń lọ́fà ló fi jẹ́ pé ẹlòmíì fẹ́ lè gbé pátá jáde nì nítorí kọ́sá lè jẹ́ kó ń lò rí kọ́sítọ́mà wọn ò gba kọ́sítọ́mà mọ́ ń lọ́wọ́ láì jẹ́ pé ń ta newspaper ẹ wá wo bí títí náà dé lónìí wọ́lá ọba yẹn lẹ́rù kò jẹ́ nǹkan bàbàrà pé bóyá afẹwọ bọọsì bọọsì tí wàá kún wọn sì ní no passenger is allowed to stand so bọọsì sì ti kún so ọmọbìnrin ló sì wà lẹ́yìn ìwọ ọjọ́ you are the last passenger to enter ìwọ ràgà but if you don't mind let me laugh you laugh you. àfà lọ́mọbìnrin bá jókòó lé ní orí ta máa ní ah, ẹ wọ́wọ́ oníwà ọmọlúwàbí àánú rẹ pọ̀ àbẹ́ ẹ̀rọ àánú bá bàbá aláàánú ara ilé àwọn ọ̀daràn kọ́mọkùnrin làwọn gbòòrò rọ́bìṣì pọ̀ ẹ̀yin náà bìrọ̀ ayé lè nísìnyí ká pé nǹkan ni wọ́n tẹ̀ ń sìn ká pé irú fẹ́ǹsì ní káwọn èèyàn gbélé nìsín wípé torí coronavirus wọn á ní wọn fẹ́ pín oúnjẹ bí wọn pé bí ń pa àwọn èèyàn gan kọ́ làwọn bá kakó lẹ̀ so wọn á fẹ́ pín oúnjẹ wọn á ní ẹ̀tọ́ ẹ̀tọ́ ìlà méjì péré ni bẹ́ẹ̀sì mọ̀ pé nàìjíríà ń bí bàtí ò ti tẹ́sí àwọn onímọ̀ pé ọkùnrin kó tò sọ́tọ̀ obìnrin kó tò sọ́tọ̀ so obìnrin kó tò máa sọ fún kílẹ̀ ń sá fún àti tẹ́gbẹ̀ẹ́ ń bẹ lára wa ni ẹjọ́ ẹ tó bẹ́ẹ̀ sì máa tó dárí ókè ìwọ náà gẹ́gẹ́ bí stars ká sọ̀rọ̀ àwọ̀ ọ̀daràn ustaz ni wọ́n ṣé ẹ̀yin obìnrin náà fẹ́ẹ́ dúró ní abẹ́yàn ìtakùnlá ẹ̀rí pé ẹ̀yin obìnrin náà fẹ́ẹ́ dúró àwọn obìnrin kan táwọn náà fẹ́ẹ́ dúró lẹ́yìn obìnrin ẹgbẹ́ wọn pé ah nọ́nà kọ́lọ̀ obìnrin tó máa sọ pé mí àní kàṣíà kàṣíà kàṣíà mẹ́ta mẹ́rin márùn-ún ní supermarket sọ àwọn obìnrin wa wà mẹ́ta ọkùnrin mẹ́ta àwọn obìnrin tó wá ń discuss láàrin àwọn láíláí láíláí ní ilé lọ́sánwó lọ́dọ̀ obìnrin tó máa máa fi hàn jẹ́ chingon áá tó àmọ́ ọ̀dọ̀ ọkùnrin kọ́ pé à wọ́n máa mọ̀ pé yẹ olú ẹ̀dẹ́ olú ẹ̀ wà valuable olú ẹ̀dẹ́ wà reasonable olú ẹ̀dẹ́ wà ẹ́ òun correspond ẹ wo ibi táyé bàjẹ́ dé lónìí wọn á ní ìdènà pọ̀ lọ́pọ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lórí putin ṣèṣì náà ẹnu mọ̀ dúró pẹ̀lú wà dánù tí wọ́n ń pa ń dìzì náà wọ́n máa ń ròyìn fáwọn obìnrin tí ò ṣèṣì náà kọ́lá àwọn mí ọ̀tún máa yá bu rẹ̀ bẹ́ẹ̀. tẹ́lẹ̀ ọkọ mi wọ́n jókòó sí ọbẹ̀ pọ́n mẹ́ta ẹ̀rẹ̀rẹ̀ pọ́n nǹkan lórí orí dáyọ̀ kù sínú wàá wáyé bíi pé báwọn ti ń rówó orí ibo níbi iṣẹ́ àgbèrè iṣẹ́ àdánù tóun fi jẹ́ kápítà gbogbo àrùn gbogbo abẹ́rẹ́ nínú gbogbo àrùn sódò sí kọ́nà ẹlẹ́dàá kọ́ sànù wa torí ìdílé àrọ̀ wa o a sì bẹ̀ wá ẹjẹ́ ká dínà sí ìbàjẹ́ ẹjẹ́ dínà sí ìranù ọlọ́run ọ̀bọ̀ fẹ́ nínú tí máa ràn yàn lọ́wọ́. téèyàn máa fi jìnnà síra nù wọn náà ti tètè láti ọlọ kólé mọ̀mìnì náà yọ̀gọ́ bó min abasọ́ọ̀rì ويحفظوا فروجهم وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ẹsọfún àwọn mọ́mìnì lọ́kùnrin wọ́n rẹ ojú wọn sílẹ̀ kí wọ́n sì sọ abẹ́ wọn torí pé líǹkì tó ní agbára ń bẹ láàrin ẹyin ojú àtàbẹ́ lẹ́yìn tó bá rí nǹkan kan immediately yóò kọ́ lọ sí switch control ọkàn yóò connect ẹ̀ máa bẹ̀rẹ̀ lórí títì rẹ ti ń gbé pépé ti ń le koko lórí pọ̀ ń wàrà àmọ́tẹ́bá rẹ ju yín lẹ̀ ẹ tí ẹ ní rírì kúrì ámbọ̀sibọ́sí pé abẹ́yẹn ọmọ àbẹ̀rẹ̀ ń jòsì bọ́lá tí wàá pa àwọn ọkùnrin láti náà ló pa àwọn obìnrin láti ẹ̀yin náà rẹ ju yín lẹ̀kẹ́ lè sọ abẹ́yìn nínú nǹkan tí máa léyìn ẹtì náà ti zina ó náà ní kí wọn máa ronú aburú àtúbọ̀tán rẹ̀ kí láǹfààní nǹkan tó yẹ pé ọwọ́ ìgbà tó ń ṣe ló dùn má àmọ́ ìbànújẹ́ rẹ̀ láéláé ni kì í ṣe bọ́dànù kì í ṣe ẹlòmíín ní sin yí báyìí lẹ́yìn ìgbà tó mọ̀ pé zina ọ̀dà lóbìnrin ń gbé àwọn ẹni tó ti bá ṣe zina ṣépè ní nítorí pé òun sọ pé àwọn náà parí oúnjẹ tó wọn fi fi máa láyé nítorí pé gbogbo tó wọn bá fi fi máa gbogbo ẹ̀ ló ti ná dànù nínú tí máa ń ṣe sábàbí tí yẹn máa fi jìnnà sí zina wọn náà ní ká tẹ láti Ọlọ́run nípa ìmúra obìnrin obìnrin ó gbé aṣọ gbàgbẹrẹ rẹ̀ wọ̀ tí torí wá títí dé sàlẹ̀ táàní ma báwo ló ń gan rí inú aṣọ yàtọ̀ sí jèlébáàbù táwọn obìnrin tún wọ̀ tó tún ti tọ́jà pé ó fún wọn dán yóò yàtọ̀ táwọn tí wọ́n skẹ́ẹ̀tì àti sinmi àmọ́ jèlébáàbù tó rí lambúlambù táàní ma bẹ́ni tó wà nú aṣọ ti tóbi tó bó ti ṣe kéré sí. Si ẹsì rí kọ́nà fi ń bu àwọn ọmọbìnrin láti rí kitikiti nítorí pé tí ọkọ bá padà fi ọ tọkọ bá fi ọ ó lè jẹ́ pé bó ṣe rò pé ó rí ò rí bẹ́ẹ̀ nítorí kò láǹfààní àti máa bọ́ sanra bọ́ sanra gbòógbòó wọ́n kàn wọ́n pé bó ṣe àpíà nínú jìlbáàbù rẹ̀ ó ti dùn mọ́ ọ́n ó ti dáa fóun tó sẹ́wọ̀n kí tó bá padà lọ rí i pé o ò rí fóun ṣe lérò pé o rí o ò tóbi fóun ṣe lérò pé o tóbi yóò gbà kámú ló sì gbà kọlọ nítorí pé ìmúra ẹ̀sìn tó múra ló dé kó wọ ó ńlá ìtàn tí yọ lẹ́kọ̀ọ́ gbogbo ayé ti wò ó gbogbo ibi ti bà lé wọ́n ti yàgbẹ́ lé lórí tẹ́lẹ̀ náà. wọ́n ti ma bóòlù lara rẹ̀ rí ṣáájú kó tó di pé wọ́n fẹ́ nínú tí máa léèyàn dínà sí zina ó náà ní pé ọkùnrin mójútó báwo ni ìgbésí ayé rẹ ó ti ṣe nítumà tí wọn náà ó lè dẹni tó ṣe yí pé ó lè mójútó ọmọ àdáyà kọjú mọ́sẹ̀ rẹ̀ nítorí pé owó tó bá tilẹ̀ làá fi lẹ́rán. owó tó bá dilẹ̀ o náà ni àṣetọ́ ni máa ránṣẹ́ lẹ́yìn ọba dilẹ̀ èyí èyàn lè ráyè pé a máa lé dìbà tiẹ̀ kọ́ bàbá àmà yàgbẹ́ kálé kọ́ yàgbẹ́ mójútó bá dilẹ̀ ní irú rẹ sọ gbàtọ̀ bá ti kọjú máa tó wúlò kò sí tàbí ṣùgbọ́n ó ráyè fúnra nù èdè máa jẹ́ kí ọkùnrin tí ó wá tó yẹ kó ṣe kó kọjú máa kó gbé nobẹ́ẹ̀lì wọ́n máa kanú bẹ́ẹ̀lì inú ilé fáwọn ọmọbìnrin tó jẹ́ pé wọ́n wá gbọ́dọ̀ bàbá rẹ̀ àwọn ọmọ ìyíká àwọn ọmọ ará tí wọ́n wá gbọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n á kó kanú bẹ́ẹ̀lì fún wọn àwọn náà máa bá wọn gbọ́ nọ́bẹ́ẹ̀lì àbá yọba àti pé nǹkan mi wọ nọ́bẹ́ẹ̀lì nọ́bẹ́ẹ̀lì ọba nọ́bẹ́ẹ̀lì láì bí wọn. nígbà tó di lẹ́ni náà ní ti dandan ni kọ́ ọmọkùnrin máa jókòó kalẹ̀ ni òní láti máa síkì pé ah, bàbá mi bàbá mi bàbá mi báwo bàbá mi báwo kí ló ń fẹ́ tí bàbá rẹ̀ tó fún ọ lẹ́yìn tó ti bí ọ kí ló tún fẹ́ tí bàbá rẹ̀ fún ọ lẹ́yìn tí bàbá rẹ̀ ti tọ́ tó ti bàlágà kí ló tún fẹ́ kó fún ọ fẹ́ ọ fẹ́ pa bàbá rẹ̀ wọn náà lọ́wọ́ sẹ́sẹ́ kọ́ owó owó tiẹ̀ mẹ́rin ìdí tó máa ti struggle tó ń struggle ẹni tí ó jẹ́ pé ọkọ̀ dúmọ̀ nǹkan kan tó fẹ́ tara rẹ̀ láǹfààní kan wọ́n èrò ojú ríra nù kọ́lá fẹ́ gbéra nù wá bá wọn wọlé ò lè ti ẹni náà lù wọ́n fẹ́ pa tó ń jẹ ni. bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin tó bá serious mẹ́rin kan fi lọ́kù lọ́lọ́ yóò tẹ̀sìn láyé yìí. bẹ́ẹ̀ náà sọ pé ọwọ́ tó bá di ilẹ̀ láti lẹ́ra so bákan náà nínú tó lè léwá dínà sí ìranù náà nípa àwọn ọkùnrin agbìyànjú láti nípa àwọn ọkùnrin jẹ́ bá máa bá ṣe kó o jẹ ọkùnrin tó lẹ́sìn nítorí tí o bá ti jẹ́ kó lẹ́sìn ìkọkúkọ làwọn ọkùnrin náà máa ń kọ́ra wọn ìgbà tó máa ń gbọ́ ìṣekúṣe tọ́kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe yóò máa wù wọ́n náà ṣe ìwọ lè má dá àyà ní láti wá ìranu rí fúnra ara rẹ o lè sọ fún ọ pé má gbàgbé tiwa náà o by the time tó bá lọ mú tiẹ̀ má gbàgbé mú méjì méjì ni ó mú wá o láì jẹ́rìí kì so torí wọ́n ní irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ òwe lárúbáwá ni wọ́n ní àpòyúrò alẹ́ ẹ̀ṣìyà ìhà tàkà ẹyẹ ìṣubúlé ẹyẹ àfẹyẹ tó bá jọ torí ẹ nígbà tí wọ́n bá ti ń bá wọn ti ń ṣe rádaràdá rìn kò sí tàbí ṣùgbọ́n ibi tí ìranù ti máa ń wáyé náà nù bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin gbogbo àwọn máa bá ṣe tó máa bá rìn jọ́jọ́ tí wọ́n lẹ́sìn ẹ wá rí i ń tí àwọn ọ̀rẹ́ rẹ tán bá sọ ọ́ dà òun náà ni wọ́n padà fi bu ọ lọ́la tó bá di lọ́la ọ̀ mọ́rú tọ́lọ̀ ti kọ́lẹ̀ fún bọ́lá ọ̀dẹni tó ń mọ̀ nípa ẹ̀ bọ́lá ọ̀dẹni tó ń mọ̀ fẹ́ gáìdì àwọn èèyàn nípa ẹ̀ so àwọn wà á dúró láti fẹ́ máa bọ̀ ọ́ jẹ́ wíkẹ́ àà lágbájá náà ló di olè ólì báyìí lẹ́ni tó ṣe pé abẹ́ ẹ̀rántí máa ní tá a jọ ti dánwò pẹ̀lú rẹ̀ láyé yìí Eh? wọ́n tún lè rán yàn wá bí ọ léèrè pé ana kúmùlà ẹ dákun kéde ìdájọ́ kéèyàn ọba gbóbi ṣe sì ná yá o tún fi láì kọjá fẹ́ à kéèké sẹ́yìn sí àti marina ni lórí pé àkàrà rẹ̀ yóò tó epo ni nítorí pé jẹ́yìn ṣe lónìí yóò dìtà lọ́la gbogbo ògbésẹ̀ tẹ́ ń gbé lónìí àwọn kan rí àwọn kan pẹ̀lú wọn lẹ́jọ́ ṣe wọ́n dàbí kó sọ pé wọ́n ti di olùmọ̀ nípa ẹ̀sìn mi wọ́n lọ ń gáìdì àwọn èèyàn lọ ń gáìdì àwọn èèyàn tó Fọlúkẹ́ Deborah ẹ Florence Saint John seranu àwọn kan pàdé rẹ lọ́rọ̀ ẹ̀ á múfú báwo ni múfú ẹni tẹ wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀kíw lẹ́yìn àwọn ọmọ ẹ̀kíw lẹ́yìn bàbá lọ lápò lẹ́ bàbá mi arábìnrin ńlá ọmọ lóko àti wọn ti rí nǹkan kan láti sọ gbogbo ah, ọmọ ìwé lára ni kí ló ṣẹlẹ̀ ọmọ ọmọ ti dà fáàmù ń pè yẹn sẹ́tì ọ̀rọ̀ à ọ̀tọ̀ sí ọ̀bẹ rẹ̀. a ah, nírú ránù tẹ́mi pẹ̀lú rẹ̀ jọ ṣe láyé yìí àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ní àwùjọ bí láì <laughs> torí pé gbogbo tó ń lónìí yóò dín àlọ́là sọ ara rẹ bàdìjáǹtì ọba jọmọ kékeré tó ń lóbi tí ń ká ìdí ẹ tó ń réyàn lọ́sùn lọ́sì tí ń sọ fún ọ pé mẹ́sẹ̀ báyìí mẹ́sẹ̀ báyìí wọ́n ń ra yìí fún ọ nì nítorí lọ́la ọ̀la ń bọ̀ wá gbà tètè bá ti lọ ṣe ségesège rán dáradára rán ọ wàláhì wọn náà ló ríra rẹ tó ọmọ bára rẹ wí nígbà tí ò ní wúlò torí ẹ ẹrìkí ládùúgbò kọ̀ọ̀kan àwọn ọmọ kan wà níbẹ̀ táwọn àtijọ́ máa da àwọn máa dánù àwọn ọmọ òfò tó ẹ bá wọn lẹ́sìn wọn lóbi tọ́kọ wọn pa ẹ̀sìn àwọn kásá ti ṣe ránù kásá ṣe rẹ́gbè kásá kásá bá yé jábí tí ọ̀dá òbí gan ti rí ẹ̀ríkẹ́rù wọn ọmọ tí ọba ti lọ́rọ̀ gbọ́ báwọn ọmọ tí ń sẹ́yìn bá ń tírìn irú wọn ni wọ́n fẹ́ máa bá tẹ̀ irú wọn ni wọ́n fẹ́ máa bá rìn irú wọn ni wọ́n máa fẹ́ yàn lọ́rẹ̀. ẹnì kí wọ́n abatẹ nìkan jẹ́ kó dúró sí pé màá sì dìfẹ́ǹdì rẹ títí láéláé dìfẹ́ǹdì wa báwo àtàkì torí ṣètọ́ nìkan tọ́jọ́ gàgbà fún àwọn olórí ibú tọ́ba bá tìyàn jẹ́ táńkọ́ ọ̀la ìní bẹ̀rẹ̀ ọ̀mìnkà ìní ọ̀fọ́ ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àrẹ̀ ìgbà yìí làárọ̀ lẹ́yìn tí ṣètọ́ ní bá bá tìyàn jẹ́ tán yóò ní kò sí tọ́kàn mi pẹ̀lú rẹ òní bẹ̀rù ọlọ́ torí di eléyìí nínú tó ti lè ṣe sábà fi títì náà fi jẹ́ kó dínkù tó jẹ́ tán ó náà ní kí kò nídìí ike kọ́ ọmọ wa tánra rẹ jẹ ọmọ sọ pé ntí ní tẹ́lápá ọmọ sọ pé ẹ ọlọ́ kò sí ìbòmí láti rí débẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ó sì bọ̀ láti rí tòfin láǹtẹ̀ ojoojúmọ́ lọ́wọ́ ló ń jẹ fáǹtẹ̀ láì jẹ́ wúlẹ́ òun fìdí ẹni pẹ̀lú káàdì sálàánú alọ́lọ́ wá sí àwọn ọba fẹ́ tí wọ́n ń tọ́jú ìyàwó yẹn ọlọ́run mọ̀ sínú àdìsí ọlọ́run màtí náà lè tètè fún un torí gbogbo èèyàn náà sọ fẹ́ yà wò kí wọ́n lówó ná kó tó di kí wọ́n fẹ́ yà wò àmọ́ wọ́n strọ́gù ọlọ́run ọba òtún fi wọ́n lẹ̀ ọ̀dá wọn dára wọn irú ìyàwó ni wọ́n fẹ́ jẹ́ ọjọ́ bàbá rẹ̀ ọjọ́ bàbá rẹ̀ torí dáàdì tiẹ̀ ó ti fẹ́ yà rẹ̀ ti pẹ́ nítorí kó sì fẹ́ yà rẹ̀ dáàdì rẹ̀ a máa lọ bá wọn dé igi nínú gbó. tí ó sì wọ ibi ọ̀sẹ̀ kí ọ̀nà nítorí àwọn ẹni tó ń bẹ̀ ń sẹ́ táwọn náà bá dé tán fẹ́ gbé e fún olè bá gbé rọrùn ẹ̀mọ́ yìí dádì dágbé e nítorí pé fún olè bọ́ àwọn àyà yín iná ní dádì míì ló fi ń lọ sí alágbàro alágbàtì ẹ̀mọ́ yìí dádì tó salágbàfọ̀ torí kébi ọmọ bàa pàyàwó pọ̀ ọmọ tààlà abẹ́ tuntun àjọ wọ́n máa tẹ́ra wọn jẹ́ ó lè ní òun lọ school òun ò ti graduate no mo dàti graduate mi dàti serve mi dàti serve ìwọ́n mi ti rí sẹ́ mo rí sẹ́ lẹ́kùtà wà kò lè gbé abẹ́ rí nǹkan mẹ́ lẹ́kùn yẹn ò lè gbé òkè lẹ́kùn wo ni wọ́n á gbé tó ń wáyé tààrú tó ń wáyé tó sùkà tó sùkà tí wọ́n á tẹ̀ jẹ́kúrú ẹ ti ní promotion débi báyìí bóyá promotion tó ní nínú. akramakumullah káfíyàwó ká lọ́kọ káfíyàwó ká lọ́kọ káwọn ọkùnrin yé tán ara wọn dànù ní sí ríro obìnrin tí wọ́n fẹ́ bàbá rẹ tó fi fẹ́ ìyá rẹ ìyá rẹ òwú bàbá rẹ hundred percent bàbá rẹ náà gba kámú ni ìwọ náà ní láti gba kámú tó nítorí pé ìwọ gan ọ̀dá tán. bí wọn náà ríra rẹ lọ rẹ wọn náà rí tó kù sí ṣùgbọ́n náà lóbìnrin tó fẹ́ fẹ́ náà ló ná obìnrin náà á ń fáàrí ń tan rẹ níjẹ tí gbogbo nǹkan fi bọ́ wọn lọ́wọ́ tó wàá gbà. tó wàá padà wá di kí wọ́n abẹ́yàn abẹ́yàn wàá padà sí ibú ni yọ àdìkú wọn fò gbẹ̀yìn ah, ọlọ́run mẹ́jọ àti mẹ́jọ tọ́ sáwọn ọmọ wa akramakumullah ọ̀dọ̀ wọ wa o ẹ̀yin òbí kí sì náà lè bá àdínkù ìjọ yìí náà ti pọ̀ ẹ̀ràn ọmọ yín lọ́wọ́ ètò bá fẹ́ fẹ́yàwó ẹ̀ràn lọ́wọ́ pèsè fẹ́yàwó rẹ̀ rọrùn ẹ̀ràn ọmọ yín lọ́wọ́ ọmọbìnrin ẹjọ́ wọn tètè lọ́ọ́lé ọkọ nítorí pé ìgbà tí wọ́n bá ti kú lákàtà yín wọ́n ti bọ́ sábẹ́ kọ́sítọ́dì àwọn ọkọ wọn àwọn ọkọ àwọn lókùn tí wọ́n máa ṣe wàhálà à ń tọ́jú ìyàwó wa à ń wá ìdí àtìmú fún ìyàwó wa à ń prevent ìyàwó wa à ń protect rẹ̀ tí ní kọ́lọ̀njá máa gbúrò ayọ̀ so tí gbogbo wa bákan náà àwọn aṣáájú ẹ̀sìn láwọn lè máàmù lè máàmù àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn olùdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹ máa kọ́rẹ́jì àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin kí wọ́n lọ́kọ kí wọ́n níyàwó ẹ máa kọ́rẹ́jì wọn nítorí pé àwọn ìyá ti ń sọ pé ọmọ kéré bá lọ ilé ọkọ ọmọ ọdún mélòó ni wọ wọ́n ṣírò rẹ̀ ọmọ ti ń lọ bí ọmọ twenty six so wọ́n wá wò wò ọmọ ti ń lọ twenty six yìí báyìí mọ́mì rẹ̀ àwọn náà ṣẹ̀ṣẹ̀ wà bíi forty five lókè twenty six forty five minus twenty six twenty one twenty one àbí nineteen ìyá nineteen ìyá wa nineteen ló bímọ àmọ́ ọmọ twenty four àti twenty six sì kéré fáàtì lọ́ọ́lé ọkọ ẹ̀rí báyìí ṣe ń torí kodò báyìí ó kì ẹ̀yìn òkéré tẹ́ fi lọ́ọ́lé ọkọ jọ sí ọmọ akéré yìí kásì yéé fi ojú sí pé àwọn ọmọ tá à ń rán lọ sí school investment ni wọ́n jẹ́ sí wa investment báwo nígbà tí èsè wípé pọ̀nmọ́ ni làwọn ọmọ tá a lọ kó wá láti dálẹ̀ tá a fẹ́ máa tà investment báwo torí pé gbogbo òbí tí bá ti ń ronú bẹ̀ kò ní fọmọ lọ́kọ o yóò máa wò kádúró owó tá a ná owó admission lásán owó acceptance fee admission kìnìkan kìnìkan ẹ mélòó lẹ fẹ́ sírò mélòó lọ mọ́tì ìsan àwọn àfitọ́kọ ọkọ àmọ́ gba gbogbo owó sọ́yìn táwọn gbà àbí rònú ọkọ ni lẹ́yìn náà ọkọ òun ló tilẹ̀ tó náà gbádùn nígbà tí èsì polisi ẹ̀ náà dàrú owó ìyàwó rẹ̀ lọ fẹ́ máa gbà ọ̀dájú kọ̀ gbádùn bọ́ọ̀lù ọ̀sítù kan wọ̀ ní fún ọ lóògùn nítorí tó bá ń lọ tó sọ pé ṣé ń dàmí láàmú ni pé ṣé kí n máa gbowó ìyàwó mi ni ṣé wọ́n máa fún yàrá abẹ́rẹ́ ẹrú rẹ̀ <laughs> ilé ìbá yé wa ilé ìjẹba àwọn ẹjẹ ajínà sí ìwà tí ọ̀dà ṣé ẹjẹ adúró bá nǹkan lónìí tẹ̀rí zina zina zina zina tọrọ kọ́kálẹ̀ ní láwùjọ yorùbá yìí sòní tó ti yẹ ká jà lógun gidigidi ni gbogbo ọ̀nà tó yẹ ká gbà tí ó fi tí ó fi wá sókun lọ yẹ ká gbà kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ bá wa kápò ńlẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ bá wa fi ṣíṣe dáadáa kó fi rọ́pò àìdá láwùjọ wa kọ́lọ́mọ bá kó fi sáwọn èèyàn lẹ́mìí kí wọ́n máa fẹ́yàwó bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ kí wọ́n máa lọ́kọ bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ kọ́lọ́mọ fi fi fi ìkórìíra zina ti ṣe wa lọ́kàn má jẹ́ ká súnmọ́ láéláé àwọn èèyàn láwùjọ wa náà bá wa fi ìkórìíra zina sí wọn lọ́kàn jẹ́ kí àwọn náà jìnnà sí tefetefe kọ́lọ́mọ bá ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba bá wa tún àwùjọ wa ṣe subhanahu wa ta'ala wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbèrè ní pé ṣé ó tọ́fíìsì láti donate blood fún tó bí. dáadáa ilé ẹ̀ ń bẹ ní ìrànlọ́wọ́ ilé tí mùsùlùmí yẹ kó ṣe fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tí èèyàn bá ń ṣàárẹ̀ wọ́n á ní ẹ̀jẹ̀ wọn bùkátà kẹfẹ jẹ yín sílẹ̀ láì gba kọ́bọ̀ nítorí pé kò sí nǹkan kan nínú ẹ̀yà ara tọ́tọ́ pé ká tà ká fi gbowó lábẹ́ òfin ọlọ ṣùgbọ́n tó bá pinnu rọmọdánà ni ẹni tó fẹ́ fẹ̀jẹ̀ sílẹ̀ kóòrò dáadáa ságbára wọn ka tí èsì pé tó má ti fẹ̀jẹ̀ láàrọ̀ òun lòye ọmọ kọ́ọ̀n tó bá ti jẹ́ kò tún sí wàhálà náà torí tó má ti fẹ̀jẹ̀ lára rẹ̀ òye ọmọ kọ́ ọmọ bùkátà fún fún mílk so tí wọ́n bá fẹ̀jẹ̀ lára rẹ tó yìí ń kọ́ àwọn òṣìṣẹ́ kó kú lábàájì àfọ̀n mílíkì tú láti ní fìyàmù bá bàjẹ́ <coughs> má bà fìyàmù rẹ jẹ́ ọba ti jẹ́ pé torí pé ọfẹ́ gbẹ̀mí lẹ̀ ni torí pé sáàbà rẹ ni fẹ̀jẹ̀ yẹn lẹ̀ ẹ̀mí lè bọ́ wàá fi kọ́dà ó tún lè kọ́kọ́ mu mílíkì náà kó tó di pé wọ́n á fa ìjẹun lára rẹ ilé ìjẹun oṣù jẹ́ mi. àmẹ́ni tó bá ti wá fa ìjẹ kódà kó tó bá lọ jẹ́ pé nínú Ramadan ni tóun sì ń sọ sùyàm sùyàm rẹ̀ bàjẹ́ nítorí pé ẹ̀jẹ̀ tẹ rí yẹn ojúlówó oúnjẹ ni torí gbogbo oúnjẹ tá à ń jẹ eléyìí tó bá ta akisajà tó bá ta akisajà bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè é nínú al-ulum ní lédè lárúbáwá ìyẹn ni pé gbogbo oúnjẹ tá a bá jẹ tó bá di oxygen látàrí bóun ni ara níìdì òun ló di oxygen etí ò di oxygen etí ó di gbẹ etí ó di tọ̀ etí ó di kíní etí ó di kíní tó etí ó bá di oxygen yẹn ló máa ń ṣẹ́kù lára dára ni oní ọmọ atọkàn lọsọpọlọ tó tún máa sọ̀kalẹ̀ tí wọn máa ṣe kíní tí wọn fi ń mí tó fi ń bẹ láàyè tí wọn bá ti fa ìfẹ́ yẹn sí ọ lára pínrín ṣùgbọ́n àmọ̀ rẹ bàjẹ́ náà. wọ́n ní pé ṣé kò sáko ṣẹlẹ̀ àtàwọn ọkọ̀ àkáàtì ara rúbà káwọn ilẹ̀ mọ iye bíi àtiwọlé àti pé ṣé tẹ̀ntẹ́yìn ó wè kéèyàn tó wọlé kó lè máa rán wọn létí ṣé tọ́lẹ́tì gbogbogbò ni àbí tilé wọn tó bá jẹ́ tilé wọn ni kò ní ìdí kò ní ìdí nígbà tí èsì pé ẹ̀yin sùn lọ ẹ̀sùn ẹ̀sùn péye ẹ̀yin ọmọ aránsẹ ń tẹ́wé gbogbogbà ló ti dá àwọn ọmọ yẹn máa kọ́ wọn sùwàmí bá tó tọ́lẹ́tì gbogbogbò ní apọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé wọn ọ̀ká fún ẹgbẹ́ máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ ti lé yín ẹ̀rú ń bà wá kọ́ mọ́ lọ jọ bí oògùn tẹ ọ̀tẹ̀ fi kọ́. wọ́n ní pé wọ́n ní pé táwọn lè máa fọ lẹ́yà tó máa fi táwọn máa lè máa fọ rárá rárá rárá nítorí pé wọ́n ní bẹ́ẹ̀ máa ń kọ́ ara ìkùnrin ní tẹ̀ ń bá ń lẹ̀ àbí tẹ̀ ń fi ń kọ́lé lọ́pọ̀lọpọ̀ gbà mí ó máa ń túmọ̀ sóògùn bí yasin bí bí kúlù hùwà lọ́ọ̀ bí kúlù àwọn bùrọ̀ bìlfẹ́lẹ̀ bí kúlù àwọn èyí yàtọ̀ kọ́dà ń gbà mí gan níyàn tó pọ̀lọpọ̀ fi ṣe náà nù pé sọ tó bí ẹni tó ti síra náà tó fi kọ́ ọ̀tọ́ kẹsì bẹ́ẹ̀ sàmọ́ mínísì inna ad-dīna 'inda Allāhi al-Islām kò sí wàhálà mi. wa man yabtaghi ghayra al-islāmi dīnan falan yuqbala minhu wa huwa fil-ākhirati mina al-khāsirīn kò sí wàhálà mi lè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní kí ní ìyàtọ̀ màdí àti màní. màdí òun náà ni omi omi ọkùnrin eléyìí ti máa ń jáde lẹ́yìn nígbà tọkùnrin bá ń bá obìnrin tó bá bóbìnrin lò látàrí ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ló fi máa ń jáde ọkùnrin ni obìnrin náà ní tiẹ̀ àmọ́ màdí ọkùnrin náà ni obìnrin náà ní tiẹ̀ inú yẹn ìtọ̀ òrìké ni wọ́n pè ọwọ́ ìgbà tí ọkùnrin tó máa ń wo obìnrin àbí fọwọ́ ro obìnrin títọ́ rẹ̀ kéèyàn kọ́ máa jáde nídìí rẹ̀ ilé yẹn kan fún kátàkọ́ táàbà kó sì kọ́ gbogbo abẹ́ rẹ̀. ọlọ́run tó pé mo ti lẹ́fún máa ṣe pé ọ̀rọ̀ nínú ní àwọn ọdẹ máa ṣe pé àwọn ọdẹ máa bá wọn sọ̀rọ̀ gbọ́ pé ṣé ká máa bá wọn lówó náà bá ti àṣekọ̀ fẹ́ṣẹ̀. ẹni tí bá ti ṣòwò ní ètò ní ti pẹ̀lú pé tí wọ́n bá mú yàn wá ọgbà kọmíṣàn tó náà bá tún mú yàn wá ọgbà kọbẹ́ni tó mú wá bá tún kọ̀ wá kẹ́ni kan Islam ọ̀fara Islam ọ̀fara mọ́ nítorí pé wọ́n ní pé ìgbàlùkọ́ فيه الغرر والجهالة ẹyọ kan ní méjèèjì sì tó láti sọ pé transaction yóò dá torí de eléyìí báyà àgbọ́dọ̀ ṣe tẹ́lá tó wà mọ̀tọ́ ni tó fún yín lówó iṣẹ́ tó ń ṣe fi ń rówó yẹn nítorí tako ṣẹ̀rí àná ẹ̀ sì ti sọkọ̀ gbọ́kọ̀gbà so ẹ̀yin sì ti wà ń kó dẹ́yìn náà lè dówó ti ní rí ní nàìjíríà wà gbowó ti ẹ̀sìn ẹ̀ níbi láti gbà yàtọ̀ sọ́mọ tó ń kó ní òfin lè dójúbọ́ ebi ní àpapọ̀ tí wọn ò níbi láti máa sọ fún oyin àràmù àbí òye ẹ̀hán ò ní tí bàbá rẹ ti rówó ìyá rẹ ti rówó wà bá fi tí náà lóò ṣe jẹ wọn máa kàn kú dànù. wọ́n ní táwọn bá ń ṣe ibi ní pé ojú àwọn ọmọ ń gbá àwọn pé máa ń tẹ̀lẹ̀ jù bá ṣe nítorí pé tó bá ti fẹ́ ṣiṣẹ́ olóore báyà sìn kan ló fẹ́ ṣe bá dáadáa kan ló fẹ́ ṣe bí kárí mi bí kárí mi yọ̀ọ́ máa wá sí lẹ́mìí pé torí àwọn èèyàn ló ṣe ṣe àwọn àjàmí rẹ lógun because àti wà lùjẹ́ náà ń bùkátà sẹ́ èèyàn kan lé wà lùjẹ́ náà pẹ̀lú kó jókòó tẹ́tẹ́rẹ́ ṣètọ́nì nǹkan kí làwọn kí làwọn ṣe ṣé ṣètọ́nì sọ fún ipò rìlẹ́ǹtì ṣèyìn náà fúnra ara yóò ní rìlẹ́ǹtì ṣètò àná ọmọ fi sin lọ́gbọ̀n pé ṣé nítorí wọn ṣé kó lè bá sọ̀rọ̀ rẹ kó lè fún ọkọ lè máa sọ̀rọ̀ rẹ dáadáa wọ́n sọ pé mi ṣé nítorí eléyà torí ọlọ́run mo ti fẹ́ ṣe wàá máa bẹ́ mi rẹ jàbá yẹn tó pẹ̀lú bẹ́ẹ̀ yóò ti máa ṣèwò àwọn ṣẹ́ rẹ tó fi máa ṣèké ọ̀la dá àìjẹ́ bẹ́ẹ̀ àti ìdààmú gbogbo àwọn àjá sí kọ́lọ́ mọ́jà ọ̀ ṣàṣìdá. aláwọ̀ ti pẹ́ pé ayé máàmù tó kọjá ju àwọn ọmọdé wà lẹ́sọ̀ọ́ báwọn dẹ̀ sọ fún wa màmá ọ̀rọ̀ wọ́n sọ pé táwọn bá bẹ̀rẹ̀ inú bẹ́ẹ̀ tí wọ́n ti àwọn ó pé táwọn sì lẹ́yìn wọn tó kó máa fún ìbẹ̀rẹ̀ ṣe. gbogbo ẹ̀ náà ni nígbà tá a bá tó mọ́ṣáláṣí ṣe kò ṣe é fọ́ ni àwọn ẹlẹ́wọ̀n ní sẹ̀ kankan kan ọmọ tí kú jọ àpékọ̀ lélẹ̀ nà. ní ṣe padà wọn tó lè ṣe lórí jẹ́ jẹ́ padà ṣe mahram àwọn tó bá jẹ́ mahram bẹ́ẹ̀ ni tí ìyá wọn bá ti wọlé ìyá wọn ti wọlé rẹ̀ kesekọ fẹ́ kò tí wọlé tí ìyá ọmọ bá ti wọlé ọkọ ìyá yín mahram yín ẹlẹjọ travel àbí wọn sọ pé òun fẹ́ yà wọn tó fọ ọmọ wọn ti ṣe kókó gbádùn ẹ̀gbọ́n tó lọ́n sọ ni wọ́rọ̀bá ibùkúnmù láti mẹ́nìsá ìkúnmù láti dàkọ́lùtùmbé ẹ̀nì àtàwọn ọmọ àwọn ìyàwó yín láwọn ìyàwó yín tó ti ti wọlé èèwọ̀ ni fún yín láti fẹ wọ́n ní ṣé lóòótọ́ ni pé ọlọ́run kọ́ ájò tàbí láàjò yẹn ìgbà sẹ́yìn máa pọ̀ ọlọ́run ọ̀kọ́ ayàwó lẹ ní àtàdé tó ìbéèrè òbí ẹ̀ àbẹ̀tì wọ́n ní pé òótọ́ ni kọ́ tòkè wá láàjò yìí ẹ̀rí ètò bá ti tó bá fi ń tì sọ́dọ̀ lọ àlọ́ aṣù ni pé kò rí bẹ́ẹ̀ títí jẹ́rìí ó fi sọ pé bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run yìí ti èèyàn ọlọ́run yìí ti ṣeré náà máa parọ́ fájò ìsọkúsọ ni ó yẹ kó kó wá àkùránì àbí súnà nítorí ti bẹ lẹ́yìn tẹ́ ń sọ pé ọlọ́run ọ̀kọ́ àjò lẹ́wọ̀ ẹ̀rí rẹ̀ wà ọlọ́run ọ̀kọ́ kó torí bá fọ́ kó lòògùn orí fọ́ ọlọ́run ọ̀kọ́ kó tó ní bá rán kó lòògùn nírun ọlọ́run ọ̀kọ́ kó tóbi bá ń kọ́ kọ́ lọ síṣẹ́ tó ti rówó jẹ tọ́lá kí n tẹ gbàlérò pẹ̀lú àjò sí wàhálà àmọ́ àjò ká máa wó orí alábàáhùn ká papọ̀ mọ́ orí ìjàpá alábàáhùn ìjàpá sẹ́wọ̀n pé léde àwọn ò tún ṣe yàtọ̀ láàrin rẹ léde Yorùbá níbi tí a bá tún wó ebe àdánù ká ẹgbẹ́ ẹdígbẹrẹ lásán náà aliwọn fi fọkọ mu aliwọn fi tẹkiri ká máa lé adarí pọkáyé ká máa gbogbo olóńgbò dára káwá sọ pé Ọlọ́run kọ àjò Ọlọ́run ò ti kọ ẹbọ àti sáájò ni ẹbọ tá a gbé lórí ta àjò náà ni àjò bóyá àjẹsí bẹ ni bóyá àjò ká máa ta ni o ẹgbọrọ Ọlọ́run ò ti kọ ẹbọ Ọlọ́run sọ pé ويغفر ما دون ذلك لمن يشاء ọlọ́run ní forí jẹ nìkẹ́ni tó bá fi lè tó sì kú lórí ẹbọ kò sí wá. wọ́n ní kí ìdájọ́ mùsùlùmí pé ó máa gbọ́ fún òun ní padà sí. gbogbo irọ́ lásán kí ni ṣe nígbà tó yẹ pé bẹ́ẹ̀ ààrẹ fẹ́lẹ́ máa dìfẹ́ǹdẹ̀ tó bá jẹ́ pé ẹ fún ọ fún ẹni tó ṣe pé yóò mú lọ sílé ẹjọ́ tó ń fi ṣèdájọ́ lórí ní tó bá ṣe ẹ fẹ́ kó pààyàn sí lọ́rùn nílé yín tàbí wájú ilé yín lẹ́ẹ̀fi ṣe kò sí ní tó burú mẹ́rin àmọ́ pé ẹ fẹ́ protect ẹ ẹ padà sùkúrọ̀ bí ó ṣe jáde ní rọrùn tí ò ní jẹ́ pé nìkan rí mú at long run ẹni bá gba ọ̀daràn lẹ̀ ọ̀daràn ló ná tẹ́lẹ̀ ìjàlá sí i. wọ́n dàbí ẹ̀ bá tún áńdù rẹ̀ fún wa náà tí wọ́n ní sẹ́yìn náà àwọn tí wọ́n padà kó bọ̀ kó gbogbo ẹ̀ náà lọ pé wọ́n tún fẹ́yìn náà lẹ́sìn lójú bóyá wọ́n padà rí gbà lọ́wọ́ yín àmọ́ kó tó rí gbà wọ́n ti dá yín náà àbẹ́rẹ́ rí nǹkan náà kílò náà ń ta sí nígbà tó yẹ pé n tó ṣe dà kí ni sá sí òun mọ èèyàn pa kọ̀fẹ́ kú àbẹ́rẹ́ rí nǹkan náà ọjà àdìkú wọn sáà náà náà. wọ́n ní pé ẹ̀sọ́ ti yóò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ làwọn ti ń fèsì àti pé àwọn adẹ́gbẹ̀ẹ́ ọgbà ní Ah, tó bá rí kó dodo ni yóò máa já yóò máa kọ iye tó ń já yóò padà san padà náà ni àwọn àárẹ̀ kan wà wọ́n ṣe program documentary kan lónìí nípa àwọn tó ní diabetes so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ní diabetes yẹn tó wá ṣe interview pẹ̀lú wọn wọ́n á sọ pé kódà inú Ramadan yìí làwọn gbádùn jù kí ló dé wọ́n ní tí tí eh, bí diabetes yẹn ti máa ń yọ àwọn lẹ́nu kò yọ àwọn lẹ́nu rárá rárá àwọn ń gbádùn Ramadan gidigidi ni Allahu akbar wọ́n á bi ọ̀kan náà dókítà tí ń àtẹ́ǹdì sí wọn àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni tí wọ́n bá jìnnà sí oúnjẹ jíjẹ fún irú hours táì fi jẹun nínú sùyàmù yẹn tó á jẹ́ pé bí wọ́n ti fẹ́ sínú tàì sínú àwọn oúnjẹ tó tó bá ẹni tí ń ṣe wọ́n tó bá mu tó náà tó ra ní ṣúgà díẹ̀ tí ṣúgà ara wọn tó fi ráìsì díẹ̀ torí pé yóò ti lò tí ó fi ráìsì díẹ̀ nígbà tí wọ́n bá sínú pé wọ́n máa wá rù rẹ̀ gbogbo gbà ní. Ah, àwọn ẹgbẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ máa ti sùn gbogbo gbà especially òní ọ̀la ẹ̀sìnù ẹ̀ ṣe ọ̀túnla ẹ̀sìn sùn yá ló bá dijọ́ mẹ́rin ẹ̀ ṣe wọ́n hà kẹ̀lẹ̀. wọ́n ní pé báwọn bá ń ṣe níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ tala kọ̀kọ́ ń lẹ́sìn sí gbogbo yòókù ẹ̀ka máa ti allah wa kúrò ẹ̀sìn máa bá a lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك